Ìjàpá àti àkùkọ ni wọ́n jọ ń ṣọ̀rẹ́ bọ̀ láyé àtijọ́. Ọ̀rẹ́ wọn sì wọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé gbogbo ìlú ní ń fọlá ọ̀rẹ́ wọn tọrọ. Ó wá di ìgbà kan ní kọ̀lọ̀kọ̀lọ̀ burúkú kan wà àárín ìlú. Gbogbo àwọn ẹranko kéékèèké àtàwọn ẹranko abìyẹ́ bí àkùkọ ní kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí ní mú wọn tí ń pa wọ́n jẹ. Àmọ́ tó bá ti rí àkùkọ báyìí, eré lelele ni kọ̀lọ̀kọ̀lọ̀ máa ń fi si. Ọ̀rọ̀ náà wá di ibi tó jẹ́ pé àkùkọ ó ṣáà yan káàkiri nínú ìlú ni tí àwọn ẹranko ẹgbẹ́ rẹ̀ kéékèèké ò sì lè yan ó wá di ohun tí àkùkọ bẹ̀rẹ̀ sí í níyì láàrin ìlú àṣé torí ire bá dé bá ni inúnibí ni àti ìlara máa jẹ́ kí ọ̀rẹ́ ó di ọ̀tá nígbà míì ohun tó ṣẹlẹ̀ sí jàpá tó fi bẹ̀rẹ̀ sí ní wádìí pé kí gan ló ṣẹlẹ̀ tí àkùkọ fi dẹni tí ń yan káàkiri ìlú tí gbogbo èèyàn ń kí ló bá lọ ilé kọ̀lọ̀kọ̀lọ̀ pé olúwa mi o mo rí i wípé gbogbo àwọn ẹranko tó dàbí adìyẹ òun lẹ ti pa tán àkùkọ yìí ní rìn káàkiri kí ló ṣẹlẹ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ ní kìí ṣe pé kò wòun náà kó wọn pa ṣùgbọ́n ó gbé orí rẹ̀ tóun rí yẹn iná ni òun ò sì fẹ́ kí ẹnu bọná kó má bàa jó òun ní iná orí rẹ̀ lòun ń bẹ̀rù ìjàpá ló wá sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ pé òun ṣe ná ní tẹ́ ń wò lórí rẹ̀ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni kọ̀lọ̀kọ̀lọ̀ ní irọ́ lòun pa ó ní bó bá dọ̀la ń fi hàn yín lọ́jọ́ kejì lóòótọ́ ìjàpá súnmọ́ àkókò bẹ̀rẹ̀ sí ní bá a ṣeré ó ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó fọwọ́ pa ó gbé orí rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí kọ̀lọ̀kọ̀lọ̀ rí wípé ó gbé òjò ìjàpá lọ́wọ́ bó ṣe súnmọ́ adìẹ nu ni ló bá hàn lórí jẹ o àti ìgbà náà nílà àwọn ti ń jadìyẹ ó ní kí wàá ni mò ń gbìyànjú àti tọ́ka èmi ò tọ́ka nǹkan kan ṣùgbọ́n mo kàn mọ̀ pé bíkú ilé ò pa ni tó ò lè pa ní làwọn bàbá wa ń wí o bí ọ̀tá rẹ bá ti ń mọ gbogbo ìgbésẹ̀ tó ń gbé nílé ayé mọ́ lè pa ọ̀tá rẹ mọ́ àwọn ọ̀rẹ́ rẹ ni kó wò nítorí ọ̀tá ẹni kì í dani ọ̀rẹ́ ẹni ń dani ronú sí i dáadáa.